a ó gba àdúrà bí a ti fẹ́ gbọ́rọ̀ ọlọ́run. olúwa mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ bá ọkàn mi pàdé nínú ọ̀rọ̀ náà ẹ jẹ́ àgbàládùúà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù kristi bàbá a fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ báyìí olúwa bá ọkàn wa pàdé nínú ọ̀rọ̀ náà jésù bá ọkàn wa pàdé nínú ọ̀rọ̀ náà jésù bá ọkàn wa pàdé nínú ọ̀rọ̀ náà má jẹ́ a lásán ọ̀rọ̀ náà jẹ́ kó ṣiṣẹ́ nínú ọkàn wa gbogbo etí tó bá gbọ́ lórúkọ Jésù gbàlà jẹ́ kó tú ọkàn wọn ṣe ògo ní forúkọ rẹ lókè ọ̀run Jésù Olúwa wa orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Ọlọ́run wa fún Christmas ọdún kérésìmesì ti ọdún twenty twenty one èyí tá à ń ṣe lọ́jọ́ tòní ó ṣojú ẹ̀mí wa láyọ̀ àti àlàáfíà kò bá wa nínú àìrójú kò bá wa nínú àìráàyè arójú aráàyè láti jọ́sìn ọlọ́run gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa à ń lọ sínú ọ̀rọ̀ rẹ olúwa máa bá wa lọ bá ọkàn wa pàdé ògo ni forúkọ yín lókè ọ̀run jésù kristi olúwa wa. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀run lẹ́ẹ̀kan sí tí ó gbà wá láàyè láti rí ọjọ́ òní àánú rẹ̀ ló dá wa sí àánú rẹ̀ ló mú ká wà láyé wà láàyè a gbúdọ̀ máa dúpẹ́ àánú rẹ̀ nígbà gbogbo àkòrí ọ̀rọ̀ ọlọ́run ti òwúrọ̀ yìí tá fẹ́ fi gbà wá níyànjú ká tó máa lọ sílé wa òun ni mo pè ní kí ni èrè tí o ti jẹ nínú ìtàn ìbí Jésù kí ni èrè èyí tó o ti jẹ́ nínú ìtàn ìbí Jésù ọdọọdún ni wọ́n máa ń pa ìtàn bí a ṣe bí Jésù àwa ẹgbẹ́jú bá wọn lẹ́nu ìtàn náà ni wọ́n ti ń pa á lọ́gọ́gọ́rùn ọdún sẹ́yìn àwọn kan ti pa ìtàn yìí pàápàá pàápàá wọ́n ti sùn nínú Olúwa àwọn kan ti gbọ́ ìtàn yìí wọ́n ti gbọ́ gbọ́gbọ́ wọ́n ti kú ṣùgbọ́n àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ àwa ìran yìí ẹlòmíín ti gbọ́ fún bí ọdún márùn-ún ọlọ́dún mẹ́wàá ológún ọdún ọlọ́gbọ̀n ológójì aláàdọ́ta tó ṣàfi ń gbọ́ ìtàn bá a ṣe bí Jésù ẹ abinibùjẹ ẹran Màríà ló bí ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ń gbọ́ lọ́dọọdún ṣùgbọ́n ìbéèrè tòní tó kọjú sí mi tó kọjú sí ọ náà ni wípé kí ni èrè tí o ti jẹ nínú ìtàn ìbí Jésù tí a bá ń sọ̀rọ̀ nípa Jésù olùgbàlà ojú tí àwọn mẹ́rin máa ń wo ni pé ẹni tó ń wá Jésù jẹ́ ẹni tí ó sick táìsàn ń ṣe ẹni tí ò gbádùn ẹni tó níṣòro torí àwọn mẹ́rin nítorí pé wọn ò mọ ohun tí Jésù wá fún wọ́n ti kà sí pé kí àwọn fẹ́ lọ ṣe ní ṣọ́ọ̀ṣì my business is moving and it's moving fine iṣẹ́ iṣẹ́ tí mò ń ṣe ó ń lọ dáadáa I'm not sick so kí ni mo fẹ́ lọ ṣe ní ṣọ́ọ̀ṣì ah kì í ṣe olúwawo mísọ̀ nìkan la ń bá lọ ṣọ́ọ̀ṣì àfikún nìyẹn <laughs> àfikún nìyẹn eh, iṣẹ́ mi kó máa lọ déédéé kí ogun ayé má borí mi kọ́wọ́ tá máa tẹ̀mí àfikún ni gbogbo ìwọ̀n yẹn bonus òun ni bàbá fi ṣe fún wa bonus olórí tó gbé Jésù wá sáyé gangan gangan gangan òun ni ìgbàlà ọkàn rẹ ìgbàlà ọkàn mi eléyìí tí ẹ̀ṣẹ̀ ti gbàdànù lọ́wọ́ baba ńlá wa tá a wá jogún ẹ̀ a ti jogún ìparun a ti jogún ègbé láti pàṣẹ àwọn òbí wa a jogún ègbé ṣùgbọ́n jésù wa wá sáyé nítorí ìfẹ́ tí ọlọ́run ní ènìyàn bíbélì sọ fún ẹgbẹ́ ọlọ́run fi ara tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó mọ̀ bá ṣe ṣùgbọ́n kó lè ní ìyà nípẹ̀kun bẹ́ẹ̀ ni johannu orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún wí òun tó gbé jésù wá sáyé nìyẹn o so tí wọ́n bá ń béèrè lọ́wọ́ rẹ̀ tán bá ń béèrè lọ́wọ́ mi pé kí ni èrè tí o jẹ nínú ìtàn ìbí jésù èmi wòye wípé ó yẹ kí ìdáhùn wa jẹ́ ìgbàlà ọkàn mi kúrò nínú ẹ̀ṣẹ̀ tó yẹ kí ìgbàlà àmì tó yẹ kí ìdáhùn àwọn jẹ́ nìyẹn ìgbàlà ọkàn mi kúrò nínú ẹ̀ṣẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ yìí ni sátani fẹ́ lò láti fà wá lọ sọ́run àpáàdì láì kò bá dà jẹ́ pé a mú ẹ̀ṣẹ̀ kúrò ká gba ìdáríjì gbogbo ègún ọlọ́run lórí wa ó wà síbẹ̀ ṣùgbọ́n jésù wá láti wá ré ègún ọlọ́run kúrò lórí wa kí ló dẹ̀ fà á kì í ṣe pé ọlọ́run fẹ́ mọ̀ ọ́n mọ̀ fi wá gégùn àwa náà la fi àìgbọràn fà sórí ara wa àwọn baba ńlá wa àwọn ni wọ́n fi àìgbọràn fà sórí ara wọn ó dẹ̀ wá ó wá kan àwa ọmọ náà ẹ má jèso yìí o wọ́n dẹ̀ lọ jẹ́ nípa bẹ́ẹ̀ wọ́n fọ́ọ̀sì ọlọ́run láti ṣe tí ò fẹ́ ṣe torí ọlọ́run ti sọ tẹ́lẹ̀ pé tẹ́ ẹ bá ti ṣe nǹkan báyìí nǹkan báyìí lèmi náà ó ṣe fún yín o báyìí ni ó rí fún yín o wọ́n dẹ̀ wá lọ ṣe nǹkan yẹn kí lẹ́rù pé ó yẹ kọ́lọ́run ó ṣe tí ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n á ní lè ṣe ni asọ̀rọ̀ kó jẹ́ òun ni ṣùgbọ́n kí ẹ lè mọ̀ bí ọlọ́run kì í ṣe ọba sọ̀rọ̀ kọ́rọ̀ jẹ́ ó ṣe tó lòun ó sì ṣe fún wọn tá bá jẹ èso yẹn òun ni gbogbo ẹ fi dáradára da títí dòní olónìí ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run ọ̀hún òun náà ló pàpà ṣètò ọ̀nà àbáyọ fún wa òun náà ló ṣètò ọ̀nà àbáyọ fún wa kí sì ni ọ̀nà àbáyọ òun náà ni jésù olùgbàlà jésù wá ó fi ara ẹ̀ ṣètùtù ìyà tá ó gbà ṣùgbọ́n kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ṣe gbogbo nǹkan wọ̀nyẹn ó ti àti kọ́kọ́ bí bí ọmọ tuntun kékeré jòjòló tá a ti ṣèlérí pé ó ń bọ̀ wọ́n dẹ̀ lóyún àwọn dẹ̀ bí wọ́n bí so nígbà tí Jésù olùgbàlà tá a sì ti bí sáyé tá a dẹ̀ ń gbọ́ ìtàn èsì pa àṣẹ̀ṣẹ̀ bí à ń ṣèrántí ìbí rẹ̀ ni nígbà tá a dẹ̀ ti bí olùgbàlà sáyé yìí kí ni èrè tó o ti rí jẹ láti ìgbà tí a ti bí olùgbàlà tàbí tó o ti ń gbọ́ ìtàn jésù kristi àti ẹ̀gbọ́n táwọn tó láwọn ò gba jésù ṣùgbọ́n kí ni tìwọ́ tó olóò ti gbà á ṣé ní tòótọ́ ló gbà á ṣé tọkàntọkàn ló fi gbà á ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ ìbùkún tí jésù mú wá sáyé tó ti torí ẹ̀ wáyé ṣó ti tẹ̀ ọ́ lọ́wọ́ yẹn náà ní ìgbàlá ọkàn rẹ kúrò nínú ẹ̀ṣẹ̀ tó bá wá ní bẹ́ẹ̀ ni mo bá ọ tó bá wá ní bẹ́ẹ̀ ni mo ní ìbéèrè kí ni àwọn ìdánilójú tó fi mọ̀ pé a ti gbà ọ́ là kí ni àwọn ẹ̀rí tó lè fi hàn ayé pé a ti gbà ọ́ là àwọn ẹ̀rí tó lè fi hàn náà ni pé bíbélì lẹ́ni tá a ti pa ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ nítorí pé irú ọlọ́run ń gbé inú rẹ̀ tó bá ti bá Jésù pàdé ní tòótọ́ tí ìbí Kristi ti sọ ọ́ di ọmọ ìgbàlà tó ti sọ ọ́ di ọmọ ìjọba ọlọ́run ṣé o máa ní ìmọ̀lára nínú ayé rẹ wípé o máa ń hẹ́ẹ̀tì ẹ̀ṣẹ̀ ẹ̀rù ẹ̀ṣẹ̀ máa ń bà ọ́ o máa ń sá fún ẹ̀ṣẹ̀ tó bá ti rí bẹ̀yẹ̀ fún ọ then o wá jẹ́ nìkan tó máa ń fẹ́ràn ọ̀rọ̀ ọlọ́run o máa ń fẹ́ láti bá ọlọ́run sọ̀rọ̀ nínú àdúà o dẹ̀ máa ń fẹ́ kí ọlọ́run bá ọ sọ̀rọ̀ nínú bíbélì tàbí lẹ́nu àwọn oníwàásù tí o bá ti ní àwọn ìmọ̀lára yẹn nú àgọ́ ara rẹ ọ̀kárí ìwásáyé Jésù kò já sásán lórí ẹ ṣùgbọ́n tó bá ń wá sí ṣọ́ọ̀ṣì ah èmi náà gba Jésù bá good ṣùgbọ́n bó ṣe ló gba Jésù bá yẹn kò bá ọ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ you are deceiving yourself o ò gba nǹkan kan torí ẹni tá a ti pa Ọlọ́run bí ẹni tá a tún bí nípa Ọlọ́run kì í dẹ́ṣẹ̀ ní bẹ́ẹ̀lì sọ fún wa kì í ṣe pé kò lè ṣèṣì dẹ́ṣẹ̀ but kì í mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ ṣé ẹ̀dá mọ̀ pé tí ẹ̀ṣẹ̀ bá ti jẹ́ ìṣèṣìdá kò ní pọ̀ lọ́nà ẹni kò ní pọ̀ ṣùgbọ́n àmọ́ àmàdá ẹ̀ṣẹ̀ máa ń pọ̀ wà á plan ẹ̀ wà á dẹ̀ da wà á plan ẹ̀ wà á dẹ̀ da wà á plan ẹ̀ wà á dẹ̀ da ọ̀ wo mo fẹ́ kó kó kó kó kó retrace step ẹ tó padà lọ tó lọ padà sọ́dọ̀ Jésù olùgbàlà kó tún ọ gbà kó tún ọ gbà ẹni tá a ti pa ọlọ́run bí kì í dẹ́ tó fi máa mọ̀ wípé o ti di ọmọ ìgbàlà nìyẹn pé ìbí jésù olùgbàlà kò já sásán lórí ẹ tó bá lọ́mọ ìgbàlà ni ọ́ ó <laughs> ṣe ń bọ́ ìṣà síbẹ̀síbẹ̀ ó ṣe ń lọ ìpàdé àjẹ́ <laughs> àwọn oògùn tó wà nínú ilé ò ṣe kó láwọn oògùn abẹnugọ̀ngọ̀ náà bá dàbí ọ pé kí ló ń fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sọ ní ah, ah, àdúrà nìkan ò tó ah, tó bá sì jẹ́ pé gúrúùpù irú ipò tó wà nìyẹn ìbí jésù kò tí ì ṣẹ́ tó nú ọkàn rẹ o ìgbàlà ò tí ì fi bẹ́ẹ̀ jẹ́ tiẹ̀ àwọn nǹkan tá a fi lè mọ̀ pé wọ́n ti gbà wá là òun náà làwọn nǹkan tí à ń mẹ́nu tẹ́nu ti kọ́ fẹ́nu bàṣáájú yẹn wàá rí wípé ọkàn rẹ̀ ń fà sí ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ pé jésù ń bọ̀ àyà rẹ̀ ò ní máa já àyà rẹ̀ ò ní máa já ìfúnà ọkàn rẹ̀ á máa fẹ́ bí kó dé kó dé kó dé kó dé nítorí pé o ti múra ọkàn rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ bóyá ẹlòmíì tó bá ti kú oní ṣọ́ọ̀ṣì ní ìṣẹ́bá alẹ́ rẹ̀ á lọ bùrágì ẹ̀ mọ́lẹ̀ ó dẹ̀ ń pè rà ní Christian you are just deceiving yourself o ò tí ì fi ba bí tó yẹ kó o fi ba o ò tí ì ṣe bó ṣe o ò tí ì ṣe bó ṣe yẹ kó o ṣe à à à à torí ti Jésù wá sí tá a fi bíbí ọmọ roboto ọba àwọn ọba olúwa àwọn olúwa àwa bíbí ọmọ roboto ọmọ kékeré ọmọ ìkókó imagine that process wo bí kinní yẹn ṣe lọ ọba yóò lè ṣe é ọba yóò lè ṣe é o ọba àwọn ọba olúwa olúwa ọmọ ọlọ́run kan ṣoṣo ó wá parada ó wá wọnú ènìyàn adẹ̀wá bíbí ọmọ kékeré jòjòló kó o má bàa ṣègbé kí o má bàa ṣègbé ó dá ó dẹ̀ wá wá gbogbo processing yẹn ó parí gbogbo iṣẹ́ tó wá ṣe láyé fún ìràpadà ènìyàn tó kàn sí kú ọkùn ni pé kí ìgbàgbọ́ gbà á dẹ máa fi gbọ́ràn tẹ̀síwájú gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run máa fi tẹ̀síwájú àwọn wa ní òkè òmo ti gbà ó àbá ọyọ̀ ṣùgbọ́n ìwọ gan fúnra rẹ̀ mọ̀ wípé nínú ẹ̀ lọ́hùn-ún ẹ̀ṣẹ̀ òfin ọlẹ̀ ìwọ náà ò fẹ̀ṣẹ̀ lẹ̀ ó ti gbà nǹkan o o ò tí ì gba nǹkan kan o wà ní gúrùpù àwọn tí Jésù máa sọ fún níjọ́ náà wípé kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní olúwa olúwa ni ó wọ ìjọba Ọlọ́run àwa ni ẹ lọ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ìbùnà lòmíà máa wàásù ju bí mo ṣe ń wàásù lọ yìí nígbà tó bá dọjọ́ náà wọ́n á dàgbàpà ní kó kúrò níwájú àwọn torí kíni Jésù sọ tí ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ náà ó ní ẹ lọ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ kò bá máa ṣe deliverance kó máa lajú afọ́jú kó máa jí òkú dìde tí jésù bá ráyè nínú ẹ kó sọkàn rẹ dọ̀tun tí jésù bá ráyè nínú ẹ kó kì í fẹ́ ọlọ́run bọ̀ ọ́ nínú kó jẹ́ pé gbogbo ohun tó wà máa gbélé ayé ṣe ní ìfẹ́ ọlọ́run kí gbogbo ìgbésí ayé rẹ jẹ́ lórí ìbẹ̀rù ọlọ́run tí ò bá ti sírú yẹn nú ọkàn rẹ ó kàn ń tẹ̀lé jésù ni ńgbà tó bá yá lóhùn mọ́ rí lórúkọ jésù ohun mi ò mọ̀ orí kò ní fọ̀ sẹ́ni kankan wa o mo rọ̀ wá ẹjọ́ ẹjọ́ ìbí jésù ṣe pàtàkì tí jésù bá lè forí tẹ ọ̀run lẹ̀ tó wọnú obìnrin lọ tó lọ fọ́ọ̀mù gẹ́gẹ́ bí aláboyún gẹ́gẹ́ bí ọmọ kékeré ti máa ń fọ́ọ̀mù ọlẹ̀ inú aláboyún tó fọ́ọ̀mù tó ń dàgbà tó wá bí lọ́mọ ó dẹ̀bẹ̀ sí mu ọmú ìyá ẹ̀ ó ń ṣe bí ọmọ ṣe ń ṣe bí ènìyàn ṣe ń ṣe nítorí kó wọn lẹ́ni tó bá máa mọ́bọ̀ yóò ṣe bí ọbọ jésù fẹ́ ran àwa ènìyàn lọ́wọ́ fẹ́ mú àwa ènìyàn wá sínú ògo ó wá lọ rẹ ara ìsílẹ̀ pátápátá ẹ má mà jẹ́ kí àǹfààní yẹn lọ lásán lórí yín o tó o bá lọ ti gba jésù lólúwa àti olùgbàlà rẹ ṣùgbọ́n tó o fẹ̀ṣẹ̀ lẹ̀ you are just deceiving yourself ó ń tanra ni ó ń tanra ni ẹ mi fẹ́ dá ẹ̀ṣẹ̀ yẹn ẹ kẹ́nẹ́kan ló mú mi dá ṣé orí ní tó mú kó o da yẹn òun ní sàtánì lò gẹ́gẹ́ bí irinṣẹ́ láti bà tiẹ̀ jẹ́ lórúkọ jésù olúwa yóò tayé wa ṣe o ìwọ pàápàá má fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú sátán láti pé kó bà tiẹ̀ jẹ́ o ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ló gbé jésù wá sáyé kì í ṣe bá ṣe jẹun kí jésù tó wá sáyé láti ń jẹun kì í ṣọ̀rọ̀ ìwòsàn aláìsàn ní jésù lóòótọ́ ó wá láti pa iṣẹ́ ìṣùrù èyí tó jù nínú iṣẹ́ ìṣù ní ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀ ìṣòro tá a dẹ̀ níláyé náà ló jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló bí ẹ̀ṣẹ̀ ló bí ó dá irú ẹni tó jalè tó ń ṣèpèlé tó bẹ̀rẹ̀ rádaràda tó ń bá rádaràda kiri ayé wọ́n á máa wò ó pé ha kí ló dé tí lágbájá yé lágbájá fi rí báyìí tí ọlọ́run bá láti tú àṣírí ibi tí ìṣòro ẹ ti bẹ̀rẹ̀ ẹ ní ha àbájọ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ló da gbogbo nǹkan rú Jésù dẹ̀ ti wá ó ti wá ó ti wá la ọ̀nà àbáyọ kó tó wá kìí ṣe pé ó kàn déédéé dá só ó já wá bí àjàntálá gẹ́gẹ́ bí tọ̀tọ̀ ń pa fún pé ọmọkùnrin kan wà láyé àtijọ́ àjàntálá lórúkọ rẹ̀ ọjọ́ tó sọ̀kalẹ̀ náà ló dẹ̀ di pé ó bẹ̀rẹ̀ sí gbogbo nǹkan rárá Jésù wáyé bẹ́ẹ̀ normal ìyàtọ̀ tó kàn wá bẹ́ẹ̀ ni pé kò sí ìdàpọ̀ ọkùnrin àti obìnrin ṣùgbọ́n ìyókù bí ọmọ ṣe ń rí náà lórí ọmọ ṣe ń kó mọ́ bá ṣègbé kí mọ́ bá ṣègbé Why tó fi fẹ́ ṣègbé wáì kí nìdí ẹ̀ tó fẹ́ ṣègbé nítorí kí ló fẹ́ ṣègbé gan-an ṣé torí mọ́tò tó fẹ́ rà yẹn ókè torí pé o fẹ́ lọ sí yunifásitì ẹ̀ ẹ̀ torí pé o fẹ́ kọ́lé ẹ̀ ẹ̀ torí pé o fẹ́ raṣọ ló fẹ́ ṣègbé lúkìá bó o bá lọ sí yunifásitì mo ti rí ẹni tó gba dìgírì mẹ́fà six degrees ọmọkùnrin yẹn ó wá sí ṣọ́ọ̀ṣì wa nílọrin ó ti do níwàásù pọfẹsọ gbèmí jẹ́ ń sọ fún wa bó bá kú pi lónìí kò sí kankan nu dìgírì ẹ̀ tó ọmọ ẹ lè jogún kò sí wọ́n ẹ̀ ń jogún sàtífíkẹ́ẹ̀tì ẹni tí ó fi ọ̀nà ẹ̀tọ́ ọ̀nà èrú tó fi kọ́rọ̀ jọ tí ò tiẹ̀ ronú pé òun lọ sí ìjọba ọ̀run bó bá kú kò mú kankan lọ ẹ̀ kò ní lọ o wáì tó fẹ́ wá fẹ́ wéṣì fẹ́ wéṣì láìpẹ́ nítorí tí nítorí tí ní bá ẹ jọ̀ọ́ ẹ bẹ́ẹ̀ jẹ́ kíkú Jésù lórí yín o sọ́rí ẹ má jẹ́ kí ìbí Jésù ìwásáyé Jésù ẹ má kó lórí yín o wíwá tó wá wá nítorí wá nítorí tèmi já sásán àti rárá. bí ò bá ní dásánsán wà lọ́wọ́ ẹ̀ gba jésù òun súnmọ́ jésù òun kó gbà á gbà á bí tó bá ní kó tẹ̀sí ni kó máa tẹ̀sí ní tó bá ní kó ṣe ni kó máa ṣe ẹni tó bí ń pa yóò kú ẹni tó ń jàjẹ́ pọ̀ yóò kú àjọ wa dà bákan náà wọ́n kó egun òkú bíi mẹ́rààrún kan wọ́n kó sínú àwòrán wọ́n wá ń béèrè lọ́wọ́ apẹ́jọ́ ta ló lè tọ́ka sí lára àwọn skeleton wọ̀nyí ta ló lè tọ́ka sí the eh, man nígbà tó wà láyé ta ló lè tọ́ka sí the poorest man nígbà tó wà láyé tá a bá ti kú gbogbo àdá bákan náà ẹ jọ̀ọ́ jésù gbogbo ìgbàlà ń gbọ́ ìtàn pé wọ́n bi kí ló wá ṣe láyé ó wá fún ìgbàlà rẹ ó wá fún ìgbàlà ọkàn èmi náà ẹ fààyè gbà kó wọnú ayé yín kó tú ayé yín ṣe ẹgbàá láàyè kó kọ orúkọ yín sínú ìwé ìyè ọlọ́run tí jésù ò bá ti kọ orúkọ rẹ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn ọ̀run àpáàdì ni o ti máa lo ayérayé kò síbì kẹta nítorí náà bí a ṣe ń ṣe ayẹyẹ ọdún ti ọdún 2021 yìí ẹja máa ronú wípé bí jésù bá tilẹ̀ dé lónìí ṣé màá lè bá lọ ṣé yóò mú mi lọ àbí kò ní mú mi lọ gbọ́ o tó o bá fẹ̀ṣẹ̀ lẹ̀ bí jésù bá dé lónìí kò ní mú ọ lọ o ìbá jẹ́ pé òrí pa ṣọ́ọ̀ṣì jẹ kó jẹ́ pé odidi ṣọ́ọ̀ṣì ìwọ ló kọ fún àwọn tó ń jọ́ṣe ń bẹ̀ ìwọ ló ń gbówó tó pọ̀ jù kalẹ̀ nínú ṣọ́ọ̀ṣì tó o bá ti ní Jésù nínú ayé rẹ tó o bá ti jẹ́ kí Jésù gba ẹ̀ṣẹ̀ ayé rẹ dànù tó o bá ti jẹ́ kí Jésù sọ ọ́ di mímọ́ ọ̀run àpáàdé ó ti máa lo ayérayé o olórin ní láyérayé láyérayé níbo nípò rẹ láyérayé láyérayé láyérayé níbo nípò rẹ láyérayé kò sí méjì náà ni inú ìyà àìnípẹ̀kun inú ìyè àìnípẹ̀kun ìwọ ló máa yàn tó bá fẹ́ ń bẹ̀ kó o tó lè yan ìyè kí ìyè ó tó lè tẹ̀ ọ́ lọ́wọ́ láti gba Jésù ọ̀rọ̀ ìjọba ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ ohun tí jésù gbé wá títí ọlọ́run ràn wá ṣe wáyé tó ràn sílé ayé láti wá ṣe ó kọjá pé nínú ilé tiwa àwa àìṣe ti jésù o eh, ilé burúkú ni ilé tí wọ́n ti ṣe ti jésù ilé burúkú gbà gbogbo ẹnu mo fi sá ilé yẹn sátánì ti dá wọn lókòwò ìparun ẹnikẹ́ni tí ò bá ti ní jésù ó kù ìmúra àwọn àpáàdì ó kù ìmúra jésù wá fún gbogbo ayé ó wá fún gbogbo èèyàn kì í ṣe fún ìran kan gbogbo ayé pátágbà ló wá fún táyé bá wá búlọ́ọ̀kù jésù nulẹ̀ yìí pé kò sáyè jésù nulẹ̀ wa nulẹ̀ tiwa ń bí o ìlànà tiwa yàtọ̀ ìlànà ọ̀run àpáriwo lẹ mú tẹ́tẹ́tẹ́ ń pè nílànà ẹ jọ ẹ wá jésù rí ẹgbà jésù sínú ayé yín òun nìkan ní ọ̀nà sí ìjọba ọlọ́run bíbí tá a bí bí ọmọ roboto rò pé wá tẹ̀pà láyé ni ilé mélòó lẹ gbọ́ kó ìyàwó mélòó ló ní ọmọ mélòó ló bí ṣebí kí o má bàa ṣègbè kí o má bàa ṣègbè ló fi wá ó dẹ̀ ti parí iṣẹ́ ó dẹ̀ wàá kù sọ́wọ́ ẹ̀ tó bá dẹ̀ ṣègbè àwọn ọwọ́ ẹ̀ ló dẹ̀ wàá kù sí lórúkọ Jésù mo gbàdúrà a ò ní ṣègbè o àmọ́ tá a bá ní ṣègbè ó wà lọ́wọ́ wa o gbogbo ìròyìn tá à ń gbọ́ nípa pé a bí Jésù yìí ó yẹ kó ti mú ìgbàlà wọnú ọkàn rẹ ó yẹ kó ti mú ìgbàlà wọnú ọkàn mi ó yẹ kó ti gbà ọ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó yẹ kó ti gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti tún gbọ́tọ̀dún yìí o bí jésù bá fẹ́ ti twenty twenty two a lè gbọ́ a dẹ̀ lè mọ́ gbọ́ ààrẹ ni tó jẹ́ pé àjọ jẹ́gbẹ́ ó ti kú ààrẹ ni tó bá wa láyé tó ti kú sọdẹ̀rẹ́ ni tó jẹ́ pé a bá tó ti kú so tá a bá rò pé a di twenty di ẹ eh, di christmas twenty twenty two tá a bá dẹ̀ dátò ọ̀tọ̀ náà nìyẹn ṣùgbọ́n èyí tá a bá ti gbámú báyìí òun náà ni ó sọ bí tá a máa yà sí láyérayé mo gbàládùá ẹ eh, ìrántí bíi kristi ti ọdún yìí ìbùkún tó wà nù rẹ̀ ọlọ́run yóò pín kárí gbogbo wa o a wà lọ gbàdúrà ọ sọ fún ọlọ́run olúwa mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ o ibi tí mo kù sí olúwa ràn mí lọ́wọ́ láti ṣe àtúnṣe ẹ jọ̀ọ́ ẹ fàyè yín fún jésù pé jésù jésù máa bọ̀ nínú ọkàn mi gba ayé mi ó tán òun ló bàbá òun ṣe ṣe yòókù máa wá rìn nínú ìlànà rẹ̀ fírọ̀ mi lọ́rùn láti ṣe gbogbo tọrọ rẹ wí yìí ẹjẹ́ àgbàládùá orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù bọ̀dà bàbá mo gbàdúà mo fàyè àti fẹ́ mi fún ọ̀dọ̀ àgùntàn tòkó fún mi jẹ́ kí ló jẹ́ olóòtítọ́ Jésù ọlọ́run mi ọlọ́run mo fàyè àti fẹ́ mi fún ọ ah ìwọ tó kú fún mi ìwọ tá a bí fún mi ìwọ tó wáyé nítorí tèmi ìwọ tó jìyà nítorí tèmi ìwọ tó fọ̀run sílẹ̀ tó wá sáyé nítorí tèmi ah lórúkọ jésù mo fàyè mi fún ọ gbàyè mi olúwa gbàdúrà jésù olúwa wa ẹ jẹ́ ká fàdúrà ran àwọn tí wọ́n tí wọ́n ò nírònú mi ju ayé lọ ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ yẹ ká máa dìgbà ronú pé bàbá bàbá mi dáa. níbo ni wọ́n wà tó le ma sọ nípa baba rẹ karùn bàbá rẹ kẹfà tó o bá wọn tó o sọ wọn ibo o bá sọ wọ́n wà lọ bá wọn bá wọn very soon pọ̀kínì ìmúrasílẹ̀ rẹ pé bí ikú bá pa ojú mi lónìí ibo ni mo ma já sí. ebi tí àwọn òkú mímọ́ wà ni ibi tí àwọn eh, òkú aláìmọ́ wà ọ̀tọ̀ náà ni ọ̀tọ̀ ni àlèkà ó pọ̀ torí bíbélì sọ fún wa wípé nígbà tí jésù olùgbàlà wá sáyé ta pa tó kú ta sin wọ́n sọ ìjìnlẹ̀ kan fún wa ní ní ọjọ́ eh, bí àlàfo ọjọ́ sátidé wọ́n lọ sínú ihò lẹ̀ ó lọ wàásù sí àwọn ẹ̀mí àwọn ẹ̀mí tó ti kú tipẹ́tipẹ́ ah kábíyèsí ọlọ́run mọ̀ fẹ́ràn ènìyàn o kí ló dé táwa èèyàn fi fẹ́ràn ara wa bí eléyìí ọlọ́run ò fẹ́ wa fẹ́ gbé ṣùgbọ́n àwa dẹ̀rẹ́ ègbé là ń fà mọ́ fà sórí ara wa ní gbogbo gbà ó wàásù sí wọn báyà wọn yí padà báyà wọn yí padà báyà wọn ò yí padà bẹ́ẹ̀lì ò sọ yẹn mọ́ so ẹ jẹ́ ká sọ fún ọlọ́run olúwa ràn mí lọ́wọ́ àwọn nǹkan ayé ìmọ̀jọ dí mi lọ́wọ́ láti lè fi ìjọba òun ṣèrè jẹ ntítorí ntí jésù fi wá sáyé náà nìyẹn ká lè padà sí ọ̀dọ̀ ọlọ́run níkẹyìn má jẹ́ kí ohun ayé dí mi lọ́wọ́ ẹ jẹ́ àgbàládùá orúkọ jésù orúkọ jésù orúkọ jésù padà orúkọ òun tí ó dè mí lọ́nà iye mẹ́tàlá kan bá mi mú kúrò ohun tí ò ní jẹ́ ìfìjọba ń ṣèrè jẹ́ olúwa mú lójú ọ̀nà mi olúwa mú kúrò olúwa mú kúrò jésù gbàlá olúwa mú fún àdúrà Jésù Olúwa wa ọba lórí ìtẹ́ tí ò bá ronú nípa ìjọba Ọlọ́run gbogbo ọlá iyì ẹ̀yẹ tó ní láyé ọjọ́ tó bá ti kú náà ló máa wéṣì ọjọ́ náà ló máa wéṣì bàbá ńlá rẹ̀ dà àwọn ń sọ̀rọ̀ ọba solomoni nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀ ìgbà náà dà báyìí perished gbogbo ẹ ti parun ṣùgbọ́n kí ọkàn rẹ má bàa parun pẹ̀lú àwọn nǹkan ayé olúwa ràn mí lọ́wọ́ láti lè gbá ọ̀rọ̀ rẹ mú kí n sì kí n sì dìímú títí dé òpin ẹjẹ àgbàládùá orúkọ jésù orúkọ jésù orúkọ jésù padà ràn mí láti gbá ọ̀rọ̀ rẹ mú ràn mí láti gbá ọ̀rọ̀ rẹ mú kí n lè dìímú títí dé òpin gbọ́ àdúrà náà jésù olúwa wa bó bá wù ìwọ ọlọ́run tó bá wù fẹ́ ọkàn rẹ bẹ́ẹ̀ tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ lára àwọn tí ó wù ọkàn wa bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ lára àwọn tí ó ti rí Christmas twenty twenty two olùwàkàwà mọ́ wọn ẹja àgbà ládùúà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù bàrà bàbá mo gbàdúà tí wọn bàbá ò bá ti dé tó bá dẹ̀ wù ọkàn rẹ bẹ́ẹ̀ twenty twenty two Christmas olùwàjọ́ ṣojú ẹ̀mẹ́wàá gbàdúà Jésù olúwa jésù olúwa wa gbogbo àwọn ọkàn tí ò tí ì gba jésù lólúwa tó lùgbàlà wọn ṣé rí gbogbo àwọn tí ò gba jésù yẹn ó ní àwọn ìdí tó dí ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́ ẹlòmíì bá gbàbọ̀ tí wọ́n rẹ́ ni sọ fún ẹlòmíì bá gbà ṣùgbọ́n nínú fámìlì wọn wọ́n máa ń wọ́n ẹ̀ kí wọ́n wọ́n ẹ̀ jẹ́ tẹ́tí sí ìrere ẹlòmíì bá gbà ṣùgbọ́n iyèméjì òjò bá dùn ṣé òótọ́ lọ̀rọ̀ tán dẹ̀ ń sọ iná báyìí ẹlòmíì bá gbà á ṣùgbọ́n ayé ayé ìgbéléyà ayé ìkólékàn ayé kò jẹ́ ó gbà á gbogbo àwọn ọkàn tí ò tí gba ẹja pa gbogbo ẹ̀fọ́ gbogbo àwọn ọkàn tí ò tí gbà ó gbọ́ kó tó pẹ́ jù ọlọ́run bá ọkàn wọn pàdé ẹja gbàládùá orúkọ jésù orúkọ jésù orúkọ jésù bàrà bàrà bó gbàdúà gbogbo àwọn ọkàn tí ò tí gbà ó gbọ́ jákèjì bá ọ pàdé kó tó pẹ́ jù já kó tó kú ó dájẹ́ kó lè fàyè wọn fún ọ. gbọ́ àdúrà náà jésù olúwa wa ẹ yìí orúkọ Jésù. àmín. orúkọ Jésù. àmín. orúkọ ńlá Jésù. àmín. agbé ọ̀gá ọlọ́run wa gba ọpẹ́. àmín. fún rẹ̀ ìtẹ́ rántí wa Jésù gba ọpẹ́. àmín. bàbá bí a ń lọ agbára láti máa rántí ìwà sáyé yín lórí wa Jésù jẹ́ kó wọ ọ náà. ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ atọ́nà. àmín. agbára láti máa fi ọ̀rọ̀ yìí sí ìṣe àti ìfùwà Jésù jẹ́ kó wọ ọ̀nà. àmín. àwọn ọ̀rọ̀ wọ̀nyí mọ́jọ dá wa lẹ́bi. àmín. ọ̀rọ̀ wọ̀nyí Jésù jẹ́ kó mú wa yìí. àmín. ọ̀rọ̀ tẹ̀ sọ fún wa Jésù jẹ́ kó mú wa yìí. àmín. Jésù jẹ́ kó mú wa yìí. àmín. jẹ́ kó mú wa lọ. àmín. orí fún ọ Jésù. hallelujah. àmín sínú ọdún mìíràn báyìí Olúwa máa bá wa rìn. Àmín. Ìrìn àjò náà Olúwa wa rìn. Àmín. Ìrìn náà Olúwa wa rìn. Àmín. Agbára ta òfin ní fi ọ́ sílẹ̀ ta òfin ní kẹ́yìn sí ọ ní orúkọ Jésù Olúwa gbé e wọ̀. Àmín. Jésù gbé e wọ̀. Àmín. bá wa rìn. Àmín. Darapọ̀ mọ́. Àmín. Darapọ̀ mọ́. Àmín. Ọdún sí ọdún tó ń bọ̀ Jésù darapọ̀ mọ́. Àmín. Lẹ́yìn Jésù ò bá sí ìgbé ìwòye ọdún tó ń bọ̀ ká wà lára àwọn ta ó ní. Àmín. Ta ó tó dún. Àmín. Amen. Amen.